أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوا في والعلم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقسم الله سبحانه إليك تجاوبني وقت pẹ̀lú gbogbo ọ̀ràn yóò ti máa ń gbà wá. kátẹ̀já kiri orílẹ̀-èdè ọ̀mọ́ ti jẹ́bẹ̀ àfi tó bá wá tipátipá. ọlọ́run ti àgbẹ̀ ó ti àgbẹ̀rẹ̀ léwọ̀ pẹ̀lú gbogbo ọ̀nà tí máa ń gbà wá. bóyá ìyẹn ti ní tipá ní o àmọ́ kò júlẹ̀ sí i nítorí ilé wọ̀nyí òun lọ́ba lẹ́dà ló ti délé wọ̀ gbogbo ọ̀nà tí yàn sọ níbi àgbèrè. قال الله سبحانه وتعالى قل ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا اما سبحان الله لوري باجي او في بولو لجوانا سبحان الاسراء آية تاتسو أي من أرى الله أدر الله سبحانه وتعالى أن سورة بكم أسباب الزنا ودواعيهم ودواعيهم ẹ sọ́ra nítorí pé bíyẹn bá ti rìn nípa bẹ́ẹ̀rẹ̀ yóò ṣe náà ayọ̀ ẹni tó lè mú náà rí báyìí lọ ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ wa nínú àwọn ohun bá bẹ́ẹ̀rẹ̀ àwọn náà ní alẹ́ kùtìlá òun ni dàrúdàpọ̀ dàrúdàpọ̀ yìí ni máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ láàárín ọkùnrin àtòbìnrin láwọn ọ́fíìsù àti báyìí àtọ́jà àtàwọn eléré ilé ijó nínú àwọn okùnfà rẹ̀ òun náà ní àwọn kọ́wá jáde láti fi owó fẹ́fẹ́ kọ́ máa wọ́n kò sí ibi tí ọ̀padà láti ti ní pé ọkùnrin àtòkèrè tó ti wúra wọn yẹn wọ́n padà di oníṣìnà ni. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọtọ́ fún tù wọ́n ayé máa mi fi yín àti kí wọ́n kí wọ́n fẹ́yàwó ẹ fàyàwó fún wọn àwọn ẹni tó jẹ́ ìyẹ̀kùnú fúkọ̀rọ̀ à tí wọ́n bá jẹ́ tálákà yókìní ti mọ lọ nípalẹ̀ ọlọ́run ti máa rọ̀ wọ́n lọ́rọ̀ nínú ọ̀la rẹ̀ nínú àwọn òkúńbá agbèrè agbàyèrè lọ́wọ́ ẹni òun náà ni kí àwọn ẹni tó jẹ́ òbí wọ́n máa fún ẹ̀rí wáyé pé ọmọ yóò sì parí ẹ̀kọ́ nínú àwọn okùnfà rẹ̀ òun náà ní ọ̀rẹ́ kọ́ rẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ nínú àwọn okùnfà rẹ̀ òun náà ní kí yẹn máa lọ wá àwọn àtẹ̀gùn ìsìnà bí ká máa wo fídíò bí tẹlifóònù bí àwọn ìwé tó ti fi wọ́n ya ìhòòhò sínú ẹ̀ nínú àwọn okùnfà rẹ̀ òun náà ní àlejò náà orin kí yẹn máa gbórin gbórin kódà wọn sọ báyìí pé alùpùpù náà ń bá rí inú sínà ẹ̀ẹ́dí orin nìyí òun inú àwọn òkùnfà rẹ̀ àtàbọ̀rọ̀ ni wọ́n tó tó ọ̀rọ̀ obìnrin máa ń sí ọ̀ṣọ́ rẹ̀ ìwọ̀n tí máa ń wù yẹn lára obìnrin kan máa sí ilẹ̀. Adéke sọ lọ́wọ́ ọmọdé ọ̀sẹ̀lẹ̀ ọlọ́wọ́n ọ̀rẹ́ méjì kan bẹ ẹni náà ni wọ́n ṣùgbọ́n wà ní èmi ò rí wọn. Èmi ò wọn báyìí o. Nígbà kan tẹ̀lé tó bá sálá máa wọ́n, ní ọ̀kan tó wọn ni àwọn alábẹ̀tẹ̀ wọn kọ́ ọ̀làgánilójú. Ẹni rẹ̀ méjì, òun náà ni àwọn nìkan káàbíyàtún àríyàtún àwọn obìnrin tó ti pé wọn wọkọ wọn yóò wò ní wọn wà tó ti pé àwọn obìnrin yìí wọn máa fi orí wọn jégéjégé wọn máa dà gẹ́gẹ́ bí asùnmẹtì bò gẹ́gẹ́ bí kéèrà tó ń mí bó ti máa rí nìyẹn láti máa ń gbọ́ fún agbé kọ̀tọ́kọ̀tọ̀ náà kóbìnrin kó ti rún sundudu nípàkọ́ àbílẹ̀ àárín orí àbílẹ̀ gbé ọ̀tún àbílẹ̀ òkè gbogbo àwọn eléyìí nù kẹ́tọ́ gbé lọ síbi fàṣà rẹ̀ nínú àwọn kọfà gbèrè òun náà ti déyà máa rọ ọ̀rọ̀ kọfà sí ọhún ìyẹn tẹ kọmọ lára àwọn àfúnábì alimahalabi tijariya àwọn tó ń ṣe kátàkárà ẹni tí wọn mọ rí wọn máa dín nítorí ọjà wọn mẹ́ta rà tọfẹ rà wọn máa rẹni lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n mọ̀ rí nínú àwọn òkùnfà rẹ̀ òun náà ti fọ́tò pẹ̀lú oníṣiríṣi ọ̀nà tó ń gbà yé àdéhùn àti iṣẹ́ tó ń lò àwọn bí ó gbé sórí fóònù àwọn bí ó gbé sórí fesibúùkù yọ ọ̀sẹ̀ ti gbogbo èyí tó fi pé bàbá wa lọlé lọ́fẹ́ wẹ̀ gbogbo ẹ̀ lóríṣiríṣi àṣẹǹtì ẹ̀ fi tí wàhálà àti fẹ́rẹ̀ nìyẹn nínú àwọn òkùnfà nínú àwọn òkùnfà rẹ̀ òun náà ti tọ́jú ẹni tó jẹ́ ìyàwó ilé kọ́ máa kọ ọrùn kọ̀ọ̀kan rẹ̀ nígbà tó bá máa máa ibi tí ó padà pọ̀ sí náà ní kọ́ máa máa lọ sí palapala káàkiri. àdébí sọlọ lọ́wọ́ àdùsẹ́lẹ̀ wọn nígbà tí ọkùnrin bá gbé ìyàwó pé kó ká lọ sí ibi bí bí ọkùnrin yẹn bá sùn sí bínú sí láàrin nínú ẹgbà wa bí ẹwẹ̀ ànábi sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ó ti kò fi ẹni débi ìgbà débi ìfẹ́ lọ́wọ́ rẹ̀ fúnra ọ̀sọ́kùnrin kan ló gbé síyàwó rẹ̀ pé kọ́ wá fi kùsùn ọ̀hún tóbìnrin yẹn wà á kọjá lẹ̀ pé kò ṣeé ṣe àyàfi kọjá sí pé gbogbo àwọn tó wà ní kámà wọn a máa bínú sí àti ká sọ pé ọlọ́run tó wà ní kámà yóò máa bínú sí hasa yọnu ọ̀ràjà títí tọ́kọ lóhùn yọnu àwọn ẹ̀dẹ́ kọ̀ọ̀kan kò ní yọnu títí tóbìnrin ọ̀hún sọ pé kílẹ̀ wí mọ́dà lójú gbà nínú àwọn ọkùnrin agbèrè òun náà ní káwọn ọkùnrin kan bá gbé ìwọ obìnrin nínú ẹ̀ náà lẹ́nu tó díjú àwọn kan lọ wọ́n máa fi irun fún ọ wọ́n wá sọ ọ̀rọ̀ lọ́wọ́ bá fún akọ̀ ọ̀dàlá kọ́ sọ dáwẹ́wà ayà yẹn máa jọ lẹ́nu ẹnu bí ọba gbọ́ ọba dẹ́ta tí wọ́n fi fún ọ náà mẹ́lẹ́kùn mi náà nìta ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀hún tí ọba rí nìyẹn kò ní tẹ̀síwájú di ayà yẹn. ìjọ ọlọ́run ti kẹ fẹ́ni tó bá tó mọ yín obìnrin ẹnìkọ̀ọ̀kan lè fẹ́ méjì méjì ẹnìkọ̀ọ̀kan lè fẹ́ mẹ́ta mẹ́ta ẹnìkọ̀ọ̀kan lè fẹ́ mẹ́rin mẹ́rin kò ní tẹ̀síwájú di ayà yẹn ibi fàyè ẹ̀fún àṣìlẹ̀ ẹ̀sẹ̀ àdìlú kọ̀wá àfìdá. Tẹ́ ẹ bá fáyà fẹ́ẹ̀ ní lè fi lọ́gbà kẹ́ ẹ̀ fún fara mẹ́yọ̀ kan. Obìnrin tó ti pé èèyàn òfin orun fún òsì ọjọ́ padà kẹ́yìn rẹ̀ ìjù padà pàlà náà lọ. Nínú àwọn òkùnfà gbére, òun náà ti kọjá sí káwọn ẹni tí wọ́n ti àkóso ọmọbìnrin tí wọ́n bá pa àwọn kọ̀ọ̀kọ̀. Nínú àwọn òkùnfà rẹ̀ kí yẹn lọ pa ọmọ sẹ́ni tí ò sí ẹni tí ò sí déédéé rẹ̀ ká lọ pa bá ti lè gbé nínú àwọn ọkùnrin máa gbére àwọn náà ní pé ọtí bí ẹgbẹ́ fẹ́fẹ́ àwọn ti ti kówó ayé lórí ọ̀gbẹ́ ti yà á ayé àwọn ọmọ ẹ̀dá pípọ̀ jù ní ẹ̀dá ìbójú mi tẹ̀lé àdíkáwò àníbi sọlá sọlá ọsọ bẹ́ẹ̀ fún kẹta àwọn sọlábà ó ti lọ wò lórí tó bá wò tó kú ọyàn ó súnmọ́ ìfẹ̀yìn òkèèrè nínú àwọn pàtàkì ọba àjàdúgbò náà fi ti bá ṣe ni àbí náà fi ti bá ṣe káṣí ẹni wẹ́rẹ́wẹ́rẹ́ òní tó máa ń ṣe lórílẹ̀‐èdè wa ìbádò ti bá ti bá nìkan lẹ́ máa gbọ́. lẹ́yìn ẹ̀dá pé ìbádò láì sí yìgì láì bá ṣẹ̀rí àrùn agbére ni nǹkan tí ó tọ̀nà ni nínú nǹkan tí ń fa àwọn ìbádò yìí pápá tó lè tó tún kọ́mọ́ ní ti fi ń bá yẹn tó jẹ́ ọ̀kan máa wà fà ó ní ẹni lóye tilẹ̀ hádà èso olùkọ́sùn ní nǹkan mọ̀ ní nǹkan àti olùkọ́sùn ní ìmọ̀ ọ̀nà wáyé náà wàláyọ̀ ọ̀sọ́dẹ̀ sàáyọ̀ agbókẹ́rù ti lù yí ní ló ti kọjá ẹ bá lọ sí rédíò títí náà wọ́n pè sẹlẹ̀ tó lọ bí one thousand. ọ̀wá bẹ̀ síjọ́ kan tó ṣe ilé wọn nílò ilé àwọn ẹni bá rùn kan wọ́n lè nígbà láti ọ̀gbìn báyìí kan ọlọ́ọ̀kẹ́ ọmọ márùn-ún ẹ náà kọ́ gbọ́n lọ já sílé. kí ni ń fà á nígbà òde pé kò sí yàtọ̀ sí bá láti àṣẹ lọ́mọ ni. ṣùgbọ́n kò sọ kí ló fa àdáwò ń ṣẹlẹ̀ òun náà ọpọlọpọ wa a máa ń fọwọ́ sẹgbẹrẹ fún àwọn ẹ̀wù tí àwọn ọmọbìnrin kékeré o kí wọ́n máa wọ̀. kódà ọdún náà wọ ilé ìdàgbére ara kọ́ máa náà kò ní lọ́dọ̀ àwọn ẹni láì nínú àwọn òkùnfà òun náà ní kóbìnrin mùsùlùmọ̀ tó ọmọ fóun náà máa lọ sí bí àwọn nínú àwọn òkùnfà òun náà ní ọmọ wa ní kọ̀rọ̀ àtẹ̀bí tó lọ́wọ́ àgùntàn ọlọ́kùnrin fún ọgbọ́dọ̀ wa ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan àyàtọ̀ pẹ̀lú mákàrọ̀ ọkọ rẹ̀ nínú kẹ́ni tó bá ń fa àgbèrè yìí àti tipátipá àbí ibi èsì tipátipá òun ni ká máa fọ ẹgbẹ̀rẹ̀ mẹ́sì gbogbo àdáwò náà kẹ́ ní ìsìn àtẹ̀sùn ní ìtumọ̀ tiwa ni bí kéèyàn máa fọ àjèjì lọ́wọ́ ní báyàwó rẹ̀ láì ní ìtumọ̀ ẹtí ẹtí ẹ sáà ti ti gan ẹ̀yà ọ̀gá wọlé anabi sọsọlá ẹsẹlẹ wọn ni ìyá kọtò fúra alẹsẹsẹ ẹ ṣọ́ra pẹ̀lú bá lọ wọlé ti àwọn obìnrin ẹnìkan bá béèrè wọn lè lòdì sí Ọlọ́run àpàrà àyíṣẹ ìhámọ tọba jẹ àkùrọ ojú kọ ẹni tó jẹ àkùrọ ọkọ abẹ́kọ̀ ọkọ tí kò tún lè wọlé wọlé sọ ìyàwó ọkọ ya rẹ anabi sọsọlá ẹsẹlẹ ẹsẹlẹ ìhámọ ìbọn ó ní ẹgẹgẹ ní kúgbà ẹ wá wò ẹnu ní ọ̀gbọ́n rí tẹ̀ alẹ́jọ gbogbo báyìí láti mú wọlé lọ báyàwó rẹ̀ kí ọ̀yà ẹ̀jọ̀ sùn sí kan náà yọ lọ sí mọ́sálásí lọ sùn sí mi nínú kẹsì padà dá àdáwọ̀ lẹ́nìyà nínú àwọn ọkọ̀ọ̀fà gbére àti ìtọ́jú tipátipá àti ìdíyèsí tipátipá bẹ̀ òun náà dàrú ìrájẹ kéèyàn rojú kọ́ láyé tí wọ́n fẹ́ àti àti àtúwẹ́lì pàrọ̀ mọ́ kéèyàn gbádùn ó tún wá aráyè ìbàjẹ́ ti ti máa ń bà tẹ́lẹ̀ ni wọ́n sọ wípé méjèèjì yẹn dá ìmọ̀ta àdìdì jẹra méjì ni tó ti fi ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n máa ń kọjá rẹ̀ yẹn ìyẹn sábà àbílò lọ́pọ̀lọpọ̀ tọwọ́ bá ti tilẹ̀ ẹ̀rí láwọn yọ̀ọ́ tọwọ́ lọ́ bá tilẹ̀ ọ̀hún àti dání máa ń bẹ̀ lọ́rẹ̀ làwọn olùmọ̀sọ ìpẹ̀lú faratu sọ́ọ̀tì tí yẹn bá ti ráyè tí ò ti sẹ́lá bá ẹgbẹ́ ìjókòó tó lùgàrà nínú rojọ́ káàkiri kò irúfẹ́ ẹni yẹn lọ́sí kẹjọ́ padà tẹ̀lé ní padàpadà ní ọba àgbàgà yìí nínú ní pàgbẹ́ láwùjọ àtàláwù àbẹ̀wò ìmọ̀ àkọrẹ́ nílẹ̀ nígbà ọba ti gbé bẹ́ẹ̀ títí tí ọ̀rẹ́ ní fẹ́ yọ padà gbé gbàgbé lù. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọbìnrin tó fi lẹ̀ kọ̀tẹ́ tí yóò fojú ọkẹ́ ká má báyìí àwọn òun àwọn àgbàgbọ yọ lè lò ń lè kó ẹ dákun kí wọn lọ sí lẹkọ mẹbọ kìrì ni ẹ kó o ti máa kó pọ̀ ọ̀dọ̀ wá bí báyìí káàdì kó gbàgbọ́rọ̀ èkó náà wọ́n ti kó dé bí báyìí náà nínú àwọn ọmọ ọba rẹ̀ kúkú wá bẹ́ẹ̀ ẹ kúkú ọ̀pọ̀lọpọ̀ ara ẹni wọ́n gbèdé wọ́n ṣe tipátipá àti kí èsì tipátipá náà wọ́n pè ìmúgbòmọ̀ wọ́n pè ìmúgbòmọ̀ ẹni kó wà tó àtọ́lẹ̀ ìgbésẹ̀ rẹ̀ lọ́kàkúrò ó kò tó ṣe lọ́kàkúrò inú ẹ̀ náà wàá ní kí ẹ má fún ojú rẹ̀ ní gbọ́dọ̀ ọmọ máa rẹ dúlẹ̀ tí yàrá máa ti rẹ dúlẹ̀ àdáwò yóò padà wọlé báyìí wẹ̀rẹ̀ náà ni akólókó ni nàdà ìdúrà ìrẹ́kù wọlé báyìí mùsùlùmí ní kúlẹ̀ dáhùn bí ọ̀rọ̀ ìdáhùn wọlé ọ̀rọ̀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 wọn á gbèrò òní àwọn ọgbọ́dọ̀ máa bá wọn wí ìgbàlù nípa-nípa fẹ́ fún ìdí èsì nípa-nípa tí ọ̀la ti jẹun ní ìdí lórí ààbò ṣẹlẹ̀ ọ̀gá wọlé nínú yẹn lè fi nínú òun ní kápọ̀ fáwọn obìnrin kí wọ́n má fi ara wọn bóyá yẹn ni o bóyá ọmọ bíi ni o bóyá ọmọ yẹn ni o bóyá láti fi ta bá tẹ̀lé aburú yóò ti kú. dàrúdàpọ̀ ni máa ń wáyé káwọ́ náà bó láti dènà rẹ̀. bákan náà ká má wà fọ́rọ̀ pẹ̀lú nílùú. ká sì ní àwọn ọ̀rẹ́ tó da ẹ̀sìn bàbá ti sọ̀rọ̀ ìyẹn léyìí bí ọba tó fi di ọ̀sẹ̀ tí fún àbọ́là inú tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lẹ́sùn lọ. bákan náà ká tó wá sọ̀ ní máa gbọ́ àlùkò náà ọ̀nà ẹni àmàdo kò sí ìjẹ́kùlé kúndùn kúndùn lọ́nà síkè olùwà ìyàrá àtúntò náà kò sí ìjọba ìmọ̀wò. kéèyàn máa rẹ́ pípé títẹ̀ ń bẹ̀ ọ́ ó sì máa ń gbádùn kọ̀ á. bákan náà ìlú akẹ́wọ̀n níjàmbá ní mọ́sálásí. ìyẹn máa kí àtúntò àtẹ̀lọ́ ọmọ ọba sùnmáàlà tọ́lọ́ ọba sùnmáàlà ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé kó ẹ̀hún tí ìfìsí rẹ̀ sáàtúrà ní tiẹ̀ máa kí kó o sì kírun fi tẹ̀sán ẹ̀dá tẹ̀ka ánìfàṣà ìwà ìgbọ̀nsá. torí òun ni ẹ bá wọ́n gba ọtọ́ mi àti pátápátá ìdí èsì ti pátápátá ń wá kéré fún ìta kírun ẹ lọ wá kẹ dáadáa ẹ sì lọ wá kẹ wọn dáadáa ó lè dáwọn ọ̀dọ́lẹ̀ tó ń tún lálẹ́ káàkiri gbogbo àwọn ọ̀gá tí wọ́n ń gbàgbèrè yẹn lè pèsè wọn lára gbogbo kẹ́tọ́ lè fọ́ àgbèrè ó lè pèsè àwọn ènìyàn lára ọlọ́run bá sùhánù ọ̀dà aláṣẹ rí ọ̀run wọ́n máa mọ̀ ọ́n ẹ̀ nípa ìbàjẹ́ àti gbogbo ohun tí ọ̀dà kọ̀. bákan náà nínú kẹta mi sọ̀rọ̀ apákẹ́rì oníkéyàn ṣe wú lára ọ̀ tí wọ́n wà àwọn ọkùnrin mẹ́sàn-án ìyàwó rẹ̀ ti kẹ́ náà lọ́wọ́ láàrin wọn tí wọ́n jọ kọ́ ọmọ kó fún ìyàwó ẹ̀ fún ìgbà àbẹ́ ọkùnrin lọ́wọ́ àti òkú yìí ti bákan náà nínú kẹta fi di náà kẹsàn tó sì yà kápọ ní ìmà gàwé àmà gàwé lọ́pọ̀lọpọ̀ ẹni fọwọ́ àtúkàní ìtàkùnlẹ̀ ìtàn tó ń jọjọ lọ́wọ́ tẹ̀lé àti wọn ni ẹni ọba ní ìmà àti fẹ́yàwó ní ìmọ̀lọ́ ọ̀fẹ́ ọ̀ fọlọ́ ọ̀fẹ́ ọ̀ tọ́lọ́ òun yóò sọ abẹ́rẹ́ adẹ́rẹ́ tẹ́lẹ̀ àwọn lọ́kẹ̀ tẹ́tẹ́ ẹtí ẹ̀rí irúfẹ́ bí ẹ fà á sọ kọ́tẹ́ra báwẹ̀ tọ́lá àwọn ẹ̀rọ máa jẹ́ ìjà á máa dá padà níbi àná ìfẹ́kífẹ́ ara. nínú nǹkan lè tọ́jú kó o níbi ẹ̀ẹ́dínlá òun náà ti rẹ̀ máa ka àwọn òwe tí ó wúlò ẹ̀rọ fi ka ìkàkùkà. níìsì owó òkè sí gbọ́ fẹ́fẹ́ débi pé wọ́n sọ pé yọ parí ìwé láwọn ọjọ́ máa parí ìwé tó ọ o ti lọ kàwé bó o lè ẹ ti lè sì bá lò àwọn ọ̀nà olè ẹ bá sá sí bá lò ní oṣù mìíràn lọ́rùn o lọ máa ń lọ kà láyé jẹ tó àdéhùn padà dé tó ní wọn kà yẹn kò lò fún ọ níwà owó yẹn nínú àwọn kàtà lè fi dènà síná láti sọra òun náà ti máa fi àwọn ọmọ wa lọkùnrin wọn lóbìnrin wọn ẹni pé máa sọ̀rọ̀ ìlú burú dàgbà ẹ náà tó tó abẹ́rẹ́ bá dọ̀rọ̀ wọ́n sọ yìí pé tó ọba wọ̀kọ̀ fẹ́ níyàwó yẹn máa ń palẹ̀ mọ́ rẹ̀. ọ wà ilé tó tó ilé yàrá kan tí wọ́n máa gbé èyí máa gbé ibi tó ọwà ibi tó ọwà tẹ́lẹ̀ bí bá ti wá gbọ́ yóò ní wọ́n lọ́wọ́ wá kíláàsì yẹn tó bá yẹ kó gbọ́ yóò ti yẹn lọ́wọ́ kíláàsì. òun ní túbọ̀ fún fẹ́yàwó

torí bẹ́ẹ̀ yọ padà mọ́ ibi ibi tọkùnrin ó gbé ní ibi tóbìnrin ó gbé ní láti dé ní aburú adébí sọlọ́mọ́ àlùsọ́lá ó ní ẹ̀fà ọmọ yín lábẹ́ tí wọ́n bá jẹ ọdún méje ẹnu òkè ọ̀hún tí wọ́n bá dọ̀tún náà àtọ̀ ọ̀kẹ́ ọ̀hún lórí ẹ̀ kọ́ fáwọn èkó bẹ́ẹ̀ náà fún fílmù náà ọ̀jẹ̀ ẹ má jẹ́ wọn sùn nìkan náà. omi ẹ̀ tí àwọn ojútùú náà kò sẹ́lá ní ká wáyé tá a bá ti wá báyìí má ti máa gbọ́ lóyún yẹn lójoojúmọ́ náà nìyẹn ẹ sọ́ra fún obìnrin ìyàwó yìí kọ́ máa tọ́ ẹ̀ ilẹ̀ ìyàwó ilẹ̀ tó máa lọ sí ìdàrúgẹ́ kọ́ máa tọ́ ọ̀pọ̀lẹ́ ní ìlú máa rọ́ọ̀dù ẹ sọ́ra fáwọn obìnrin tó máa wọ́ sọ́wọ́ kúwọ̀ wọ́n ti sọ́ra fún gbogbo àwọn àyè tí ó bá ti pọ̀ sílẹ̀ ọ̀dà fún ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ أبي الله سبحانه وتعالى اللهم أهدنا من àti àwọn fáyọ́sì oríṣiríṣi ìlú ìbá ń gbọ́jú nàìjíríà kòrónà ni ọ àti rọ oríṣun fáyọ́sì títà ọ̀nà ìrọ́ nẹ́sẹ̀fẹ́ ọlọ́dàmú làwa fẹ́ ọ ọlọ́run làwa fi àgbèrè làwa fi ìgbà akóló sọ́ọ̀lì hàdà ìgbìlá àdìwọ̀dà ọ̀dà yẹn